ẹ kálẹ́ ẹ kú wo dédé wòyí ní gbogbo ibikíbi tí ẹ bá ti wò mí ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ah inú mi dùn ara mi yá gágá yorùbá sọ pé tí mo bá bojú wẹ̀yìn tí mo rí ọ̀rẹ́ mi ènìyàn lásọ mi èèyàn mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidigidi lórí ẹ fíìmù tí mo ṣe last tí mo fi sọ̀rọ̀ nípa ah, and, Nigeria government so mo dúpẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn reason gan àwọn èèyàn pè mí gan inú mi dùn ó lè jẹ́ pé àní ṣaláì mọ̀mọ́ rí àwọn èèyàn kọ̀ọ̀kan náà ní ìbẹ́yìn náà lẹ ìbẹ́yìn lẹ fóòtì wọn ìbẹ́yìn lẹ tẹ́ fi Yorùbá nation sílẹ̀ tẹ́ lọ tẹ́ lọ ra àpọ̀ mọ́ kínní síbi kínní kan a lè mọ́ ṣàláìrí irú àwọn yẹn kọ̀ọ̀kan ṣùgbọ́n mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà yẹn èèyàn pé ìwọ tó bá fẹ́ bílèmù mi tó ń pé bàbá tó bí ẹ kò ṣe Yorùbá nation tàbí tá a bá pa ibi Yorùbá nation tó bá bẹ́ẹ̀ ń ṣe àti ti ẹ pọ̀ tó mọ̀ pé kò tó one ten ní tí mi ṣe sẹ́yìn ìwọ làbúrò ọmọdé gbèmí jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀yìn tẹ̀ ń máa sọ ọ̀rọ̀ ẹ̀ náà àwọn fámìlì yín kankan ọ̀ọ́ bá wa dá sí. so mo kàn fẹ́ mo kàn sọ eléyìí nítorí pé ẹ má discourage ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ má discourage àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹ̀ ń sọ yẹn ti kọjá ó ti kọjá àwọn tí wọ́n ní ọpọlọ àwọn èèyàn tó ń ronú dáadáa dáadáa wọ́n mọ nǹkan tí mo ṣe torí mi ò fi etí ẹnikẹ́ni bò sí ní tí mo ṣe àti erésìn tí mo fi ṣe ìyẹn mi ò ní sọ jù bẹ́yẹn lọ. ṣé rí ní alẹ́ yìí àwọn Yorùbá sọ pé ní tó bá jọ òun la fi wé òun ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ fi dá wa lójú pé màá máa protect ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ fún mi báyìí bá wá bẹ́ẹ̀ yín èèyàn ni pé nǹkan tí mo fẹ́ fi protect àwọn ẹni yẹn náà ni pé. ohùn wọn ẹlòmíà sọrọ kò ní fẹ kí wọn mọ pé òun ló ń sọ ó mọ pé tóun sọ nǹkan dáadáa ni ó sì mọ̀ pé tóun bá sọ jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà àwọn èèyàn kan tí wọn ń sọ pé nítorí pé mo fẹ sọ pé mo rí ẹni báyìí bí báyìí nǹkan báyìí fi ṣẹlẹ̀ so irú àwọn nǹkan yẹn náà yóò mọ lé àwọn èèyàn sá mo mo fẹ fi tóyin létí báyìí mo fẹ kẹ ẹ mọ dájúdájú pé gbogbo ìgbàkúgbà báyìí tí mo bá ti ń interview àwọn èèyàn lórí ọ̀rọ̀ tí èèyàn ní fẹ́ farahàn pé mi mo sọ tí mo dẹ̀ mọ̀ pé òótọ́ ni ọ̀rọ̀ náà torí mi ní gbìyànjú wá sí orí Sokoti TV kó wá fún mi so tí n bá dẹ̀ ń interview èèyàn àbí èèyàn bá pè mí ó bá ń bá mi sọ̀rọ̀ tí n bá rò lọ́kàn ara mi tí n bá rí n tó jọ mọ́rọ́ ń bẹ̀ mi ò tiẹ̀ ní mi ò tiẹ̀ ní mi ò tiẹ̀ ní fi sórí YouTube mi rárá bí tá a ti sọ náà ni ó mọ̀ so ẹ jọ̀ọ́ láti protect àwọn èèyàn mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní lo system kan gbogbo àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí àti ẹni tó ń bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn dá lórí ọ̀rọ̀ àdánwò tó ń bá wa lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ọ̀rọ̀ epo gbogbo ọ̀rọ̀ tí ẹ rí pé Adamu Osomole sọ àwọn èèyàn tó jẹ́ kó yé mi wípé bí wọ́n sọ̀rọ̀ yẹn bí ilé máa ní pé ọ̀rọ̀ rí báwọn ṣe sọ yẹn pé lọ́run lọ́run ò pé síbì kan education ò pé síbì kan kálukú ló ní area jurisdiction tiẹ̀ kò dẹ̀ possible kí ìwọ tó sì ní jurisdiction tèmi kó máa jurisdiction tèmi jù mí lọ ẹnìkan ló wá tú àṣírí gbogbo tí ti, ń ṣẹlẹ̀ ní nàìjíríà lórí epo torí ọmọ yìí náà lẹ́nu pé ah ṣé aṣíwájú bọ́lá ahmed tinubu ṣé nígbà tí wọn ò fọ́ lójú tí wọn ò dẹ̀dí létí ah kí ni wọ́n lè kí ni wọn wọn ò ṣe báyìí wọn ò ṣe báyìí wọ́n wá fi àwọn nǹkan tí wọ́n tó yẹ kí wọ́n ó ṣe ẹnìkan ṣẹ̀ṣẹ̀ wàá suggest ẹ̀ wọ́n wá tú gbogbo àṣírí tó wà nídìí ọ̀rọ̀ epo ní nàìjíríà àti àdánwò tó ń bá wa lọ́wọ́lọ́wọ́ àti ọ̀nà ẹyọ kan ṣoṣo tí èmi náà gbà pé tí wọ́n bá ti ṣe láàrin ọ̀sẹ̀ kan òfò padà sí normal price tó wà tẹ́lẹ̀ ọlọ́run lédè mọ́ rẹ̀ gbọ́ ṣùgbọ́n ẹni yẹn wọ́n rí rí i pé àṣírí burúkú burúkú làwọn fẹ́ tú táwọn bá wá tú àṣírí yẹn tí wọ́n bá mọ̀ pé àwọn làwọn sọ kò sí tọ́mọ nàìjíríà ò lè ṣe ó di kan okùn kan máa fìbọn wá ẹni yẹn káàkiri so èmi náà sọ pé máa protect wọn so fọ́ọ̀sì tẹ́ mọ̀ gbọ́ lálẹ́ yìí fọ́ọ̀sì mi ni fọ́ọ̀sì tẹ́ mọ̀ gbọ́ fọ́ọ̀sì ẹni tó sọ̀rọ̀ fún mi ni ṣùgbọ́n kò ní í jọ fọ́ọ̀sì mi ntẹ́ máa máa gbọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́mi ń bá ẹni yẹn sọ ẹ mọ̀ pé Sokoti lélẹ́yìí ẹ mọ̀ pé ẹni yẹn ló ń dáhùn tàbí ẹni yẹn ló ń kọ́ Sokoti lẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ NNPC dé àti ọ̀rọ̀ elélépo dé àti gbogbo àwọn tí wọ́n ní tí wọ́n fún ní láìsẹ̀sì wíwá epo so a change ẹ̀ bẹ́ẹ̀ ni nítorí kí wọ́n mọ̀ wá dá ohun ẹni yẹn mọ̀ so mo fẹ́ kí ẹ farabalẹ̀ bá wa ká lọ kẹ́ ẹ lè gbọ́ kó lè yé wa yékéyékéyéké. Yéké, yéké, yéké ibi tí èèyàn bá ríran mọ ni ó mọ̀ mọ́ ní tó bá kọjú sẹ́nìkan yìí ni ó kọ sẹ́lómi wọ́n fẹ́ wọ́n fẹ́ já gbogbo ọmọ Yorùbá sí kẹ́lẹ́ mọ̀ pé ìní tí mò ń rìn lórí ìtọpinpin mi kì í ṣe kékeré kì í ṣe kékeré láti ara ẹni tí mo gbé wáyìí tó wá sọ ọ̀rọ̀ fún wa lórí epo lẹ́ẹ̀fì mọ̀ pé ìrìn tí mò ń rìn tàbí ìtọpinpin mi kì í ṣe kékeré ẹ jẹ́ kí a farabalẹ̀ láti gbọ́ ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi. bàbá mi. sọ wà ókè. well fine thank you. ẹ pẹ̀lẹ́. mo sáré ṣe kàn kí n tó lọ sùn ni. ok. nípa ti Dangote. Tinubu ló ní àṣẹ láti sọ pẹlẹbìsì so gbogbo ètí Dangote complain yẹn tí Tinubu ò bá lè ṣe àmì ìgbà tó kọ̀ ọ̀kọ́ là ń ká sí ẹ̀. Mm. We look, we look, look reality by impact. So now, after getting more policy, and there is one policy to do and left. Now, you can't go to manage it, which is because I was a mathematician here, from Saudi Arabia, Saudi Arabia, and I went to uh, Bangladesh, all of them. Even Chinese company. they were in, China, uh, in Saudi Arabia when I worked with them too. Look. So what the most country do, or what Nigeria would do, is ṣùgbọ́n ó dákúndé ṣùdù ní wípé kó náà lọ gba OPL they call the off processing leave. okay. Uh, license yes to to do seismic exploration kó wá epo ṣètì ṣètì ọ̀dẹ̀ sáà. so kí ni yẹn ibi ó mọ̀ ọkọ máa mọ̀ but àwọn àti sọ fún bẹ́ẹ̀ kò fẹ́ sọ yẹn síta ni èyí tí what's his name ọ̀ṣọ́mọdé tó sọ yẹn. kò rí àkórí bẹ́ẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ tó ṣẹlẹ̀. ṣẹ́bí chevron gbogbo àwọn yẹn ẹ̀ owó wọn lọ́ọ́ ti tọ́kì ìbẹ́ẹ̀tì ní nàìjíríà. tó bá dẹ̀ pé gbàgà wọn ní tàdé náírà ó gbé lọ sí us market ní straight. ibi táwọn náà ti lówó ìtọ́ nìyẹn tó lè fi sọ nàìjíríà royal títí tí wọn. so why expect come and tapo at price. Do you understand? Yeah. Now, FDC gan tí wọn gbọ́dọ̀ pé náà fífò iṣẹ́ FDC tó wà ní tèmi Nigeria Petroleum Development uh, Corporation yes àwọn ìgangan ló manage oil well tí ó belong sí NFDC gangan. now bàbá kí láṣẹ rí ó fi gbogbo ọdún táì bàbá kí láwọn bẹ̀rẹ̀ kìíní yẹn kó tó di pé ó kọ́ sórí ó dàbí pé bàbá kí ni wọ́n á mọ̀ bóyá bàbá kí láṣẹ àtẹ́lẹ̀ Abiola MK eh, Abiola ó wells ìfà gbàkan bí ìwé ẹsẹ ní Benin abẹ́lá alákìjà alákìjà alákìjà àti ẹ̀kọ́kọ́ làwọn èèyàn wà alákìjà ní ìyá yẹn ni bọ́lá àwùjọ náà ní Wales ìsàlẹ̀ gbogbo àwọn pípẹ́ ní Wales right so àwọn pípẹ́ yóò dẹ̀ lè máa tà á fún bẹ́ẹ̀ náírà là ń sọ yìí mẹ́ẹ́ sí what he could do tẹ́mi ròyìn pé kó ṣe tó lọ́ọ́ dẹ́ mọ́ ọkọ́ má sọ fún ọkọ́ sọ fún kó lọ bá Tinubu wealth tí nnpc ti develop tí nnpc ń tà sí nnpc wealth kọ́ fún ní ẹ̀yọ kan bẹ́ẹ̀ kó sọ̀sọ̀ gbogbo ẹ̀ pátá so group tó bá jáde ń bẹ̀ straight to is refinery ṣẹ̀dígẹ́tì kiri ẹ̀ hmm, hmm. ó le díẹ̀ because tẹ bá wò lọ between me and you between between naira and dollar tani ọba tani nàìjíríà mi business people bá fẹ́ ta sí dọ́là ni now ṣẹ̀dírí so then again there is a policy to sọ wípé before you can carry Nigerian crude ó wà nínú law ó wà nínú pib lọ́dún ṣe ìtàn before you can carry Nigerian crude o gbọ́dọ̀ ṣe seismic exploration to look for exploration means to look for oil ṣètìkọ̀nẹ́fà wà á pọ̀ ní wà á pọ̀ ní field ó yà go and explore to collect data wọ́n náà lọ drip tó bá dẹ̀ ti rí epo fine o gbọ́ ìbàdàn epo àti ìṣọ́ṣe exploration kò wá epo yẹn hmm. tó bá dẹ̀ di dry well wà á understand When you can do that, that is when you qualify to carry Nigerian group for export. Hmm. Ó wà ní ó wà ní lọ. So tí Dangote mọ̀ ó mọ̀ bẹ́ẹ̀ eh, wọ́n wúlò ìjọba gbogbo ọ̀pẹ̀ politics fún ara wọn ni. Hmm. Ṣé ọ̀nà understand? Hmm. Bàbá ò yóò lè blame that Dangote now because we will be bẹ́ẹ̀ lórí kìnìyàn ọ̀ ah, there is a lot of money. <laughs> but tí Buhari I won't blame Buhari as well mi mọ ibi tí president lè sọ what am I to say it is nígbà tí mo ti ń fi tó fi ń tó fi ń kàn sọ́ọ̀dì refinery yẹn hmm. ó yẹ máa àtàkùn wípé ó yá lọ ṣe exploration because ó wà ló lọ pé tó bá ṣe exploration tẹ́lẹ̀ tó bá ṣe exploration hmm. eh, scientific cyclic exploration hmm. yẹn lọ́pẹ̀ ní upstream now upstream wà downstream wà upstream yẹn ni pé à ń wá epo ṣẹ́dígẹ́ tàbá ti wá ní epo tó tàbá. pipeline Katumawa, eh, Katucha pipeline, see, Katuma export, you need downstream. Mm. Shall understand? Mm. Hmm. Now, downstream level, the Lomba. Downstream Lomba. Now, the logic is so we for you to carry Nigerian crude, you must have participated, you must have have uh, or had um, uh, they call it licensing round or something like that, where you have to have a land to do exploration, that is upstream exploration. Mm. Now, tó bá wá ṣe tó drill torí dry well government by understand but usually irú òun yẹn sì ẹ that was what Baba Gida did you know at least èèyàn burúkú bá ti you bí you Yorùbá you òwe you ni Only go, go, be to bá to bá tough gan ẹ̀kọ́ fáwọn òyìnbó bẹ́ẹ̀ tó bá wà lórí ilẹ̀ tó easy go go. àwọn Nàìjíríà kọ́ ṣe kí ni kọ́ wà involved hmm. ṣe ti understand na hmm. NNPC dẹ̀kẹ̀rẹ̀ NNPC gbogbo náà àwọn ọmọ orí ugele gbogbo ẹ̀ wọ́n ní in fact ó gèlè ó gèlè bí ó gèlè pàtíkùlà bóyá ilẹ̀ NNPC pọ̀ mẹ́ gan-an iṣẹ́ kan tá a ṣe ní àwọn sáìdì eléèlè ká tó dé Port hmm. wọ́n tún ní wẹ́ẹ̀lì bẹ́ẹ̀ náà lórí ilẹ̀ ní gbogbo ẹ̀ hmm. so these are the things Tinubu wọ́n lè wá sọ fún Tinubu because Tinubu bá gbóhùn kan báyìí kan bàbá yẹn náà busy náà gbogbo information lè kọ́ fún ọ̀sẹ̀ ìsàdà accountant oh he was okay that remind me he was in one go best mọ́gùn tó wà àkántáǹtì ni kò sí ní exploration party. ṣe so tó bá tẹ kọ́tọ́ ẹ̀kú ṣe ni wípé kó mandate NNPC ìgbé òkè wẹ́ẹ̀lì wọlé lè fún á sọ wẹ́ẹ̀ á sọ gbogbo àti bọ́ọ̀lì exploration ni gbogbo àtọ́ fi drill ni well head gbogbo ẹ̀ lọ́mú á sọ wẹ́ẹ̀ boom ó kàn lè take one to two years kó tó máa rí gain lórí ẹ̀ but á máa rí constant oil. Mm. ṣẹ́kiri so kiri yẹn ó ṣe díẹ̀ because tí Tinubu kọ́ bá sọ wípé kọ́ bá kọ́ ní epo how is Tinubu back it up mm. ṣẹ́kiri so ó lè dàbẹ́ pé kiri yẹn bó ṣe lọ́lẹ̀ kì í ṣe pé Tinubu ọmọ kan tó ń ṣẹlẹ̀ o òkòlì mm. dídí sọ pé ẹ máa kún lẹ́kọ̀ọ́ no how would you back it up as a president because tó bá kúrò bẹ́ẹ̀ there is gonna be a problem or tó bá lọ tó bá lọ ẹ eh, legacy tí ò ṣara ẹ lẹ̀ ó máa pa gbogbo bí àgbèyàn mo bá wọ́n lè lọ court kọ́ sọ pé ah wáyé kò ṣe fún Dangote ní oil tó ṣe exploration. àwọn náà ní oil náà ẹ̀ẹ́dá kò ṣe exploration lẹ́tọ́ lẹ́ni kọ́ máa kú lẹ́kọ̀ọ́. So I think the best bet is for Tinubu to silk it NNPC uh, OPL uh, one OPL four OPL six tó wà níbi báyìí báyìí báyìí báyìí báyìí NNPC ẹ̀ka tó Dangote nǹkan tó yẹ kó ṣe nìyẹn so ìdákùdá tẹ̀ sọ fún gbogbo yẹn láti bẹ̀ láti àtọ́fi ṣe exploration yẹn tó fi drill ní o tó fi rí epo tó fi fi owó owó owó yẹn ṣá òṣèlú náà ní billions of dollars bẹ́ẹ̀ wọ́n máa gé ní at the end of the day because olùsanwó yẹn tán àti olùsanwó yẹn tán right away. okay. akọ akọ fún ni na every month àjẹmà tó kó bá ti tó tẹ ètò yẹn àjẹmà owó yẹn máa wọlé. a máa rẹ̀ mí. Jerry, uh, Dakota Dekere, ó refinery ẹ̀ ó ní capacity to serve the whole of West Africa. Ibi tí kíni ẹ tó tó tó tó tó tó strong ìdí tó tó tó wà kí efficiency high dé. Ó kàn wọ́n. Yes na ó ó ní capacity to serve the whole of West Africa. Kàtó wá sọ pé Nàìjíríà lásán. So epo tó wà ní ó tún mọ́sítà nípa ọlọ́tún bẹ́ẹ̀ lóko ní Brazil because kò lè dúró ó gbọ́dọ̀ máa ó gbọ́dọ̀ máa process every day because tó bá lọ process every day gan ó affect machinery yẹn. Hmm. ó dàbí ọ ẹjì kan ní káàdì tẹ́ ẹ̀ bá lo káàdì ajá ṣẹ̀wọ̀n every time every time every time. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ má lọ ní problem ṣáàbì. ṣé ìgbàgbà ti fi ṣà àwọn tó ń ṣe ń gbà yẹn wọn wọn ò rí àgbá ìtẹ̀ tán ò rí àgbá ìtẹ̀ tán bẹ́ẹ̀ tó àwọn Tinubu kan ló lè sọ pé wọ́n yẹ NPC o gbogbo NPC wẹ̀ kan ṣẹ́rí shell hmm. chevron hmm. wọ́n ní èyí wọ́n ní ẹ̀ṣọ́mọ̀lẹ́ ń fojú ọ̀dọ́ sọ gbẹ àwọn èèyàn ní fún o láìdé wọ́n ní Tinubu ṣe ló ṣe dàbẹ́ kó ṣe dákẹ́ tí ó kọ tí Tinubu bá mandate wọn pẹ́ wọ́n ti bíjì contract wọ́n sign pẹ̀lú just picture of the memorandum of understanding yes between the executive venture of Nigeria and Shell. Nigeria has achieved, Nigeria bobo, moved. There's a joint venture, there's a contract pé bàbá ti lè dé kó gbà bàbá ti lè dé kó darí gbogbo ẹ̀. So bàbá bàbá ti sọ sọ́láàdì tán lásán gbogbo ilé ìtàn iye báyìí lóko àwọn ṣẹ̀ṣẹ̀ wà pé profit yẹn Nigeria gba ó dẹ̀ pé Nigeria gba eh, sixty percent ní sìn àwọn international gba forty percent. You understand? Hmm. Hmm. Oh. Fine kan tí àwọn ìbọn máa sọ ni pé wẹ́ẹ́ <laughs> ok ṣé wàhálà ní báyìí wọ́n máa ta ní US because there's an agreement pẹ̀lú Nigerian government òun lè dàbẹ́ pé wọ́n ló ń lọ rà ní US kò rà ní US kankan epo gbogbo Nàìjíríà kan tó gbé tó gbé jáde òye ọlọ́dà padà fún ọ ọ òjì Nàìjíríà di àwọn akọ̀tà ẹ̀kọ́tà ẹ̀wọ́n tó wá ṣe ọwọ́ akọ̀tà ẹ̀kọ́tà tẹ̀lé akọ̀tà ẹ̀kọ́tà tẹ̀lé US pé pé US ló ti rà ọwọ́ hmm. supply ní Nàìjíríà hmm. ṣètìkẹ́ so what Tinubu do is to say okay gbogbo pẹ̀lú tí nnpc bá ti ní síbẹ̀ kó wà nínú lọ́ọ̀ wípé ó gbọ́dọ̀ ṣe upstream exploration tó hmm. lè tí ì ṣe then wọ́n ti parí gbogbo eh, upstream exploration nnpc ti parí gbogbo ẹ̀ tó ẹ̀yẹ́ nnpc ẹ̀ fún níbi well bíi méjì sí mẹ́ta àjẹsọ owó ẹ̀ ọ̀gbọ́n asọ́jẹ̀ díẹ̀ ó kó yẹ lọ́wọ́ máa foster state ló máa lò every day sọ́kùsọ̀ àti nìyẹn tó lè mú ìrọ̀rùn bá nàìjíríà nìyẹn lórí epo. Then, mo fẹ́ mo fẹ́ béèrè question kan tó náà bá ti wá ní ojú kòkòrò owó yẹn to that extent ṣé ẹ̀rọ̀pọ̀ náà máa fẹ́ ta epo rẹ̀ sí nàìjíríà. ẹ kò yé mi mi mi understand question. ok for example ṣe ó mọ̀ wípé tí o náà bá ní opportunity àwọn kí àwọn well yẹn so ṣé òun ṣé ó dẹ̀ ti mọ̀ pé. tóun náà bá ń supply wọn outside the country àpàbọ̀yà àwọn Europe or something like that so so òun náà máa wá fẹ́ kó wọn máa rí owó kéékèèké instead nígbà tó ọ̀nà tóun lè gbà rí owó ńlá wà lórí iṣẹ́ yẹn ẹ má bínú torí tí mo mo torí mo máa èmi náà máa láyé àwọn mi má bínú mi ní ẹ o ọ̀rọ̀ tá sọ yìí o ọ̀rọ̀ tá a sọ yìí máa lò exactly because mo fẹ́ sórí ó ti ó ti já mi sí àwọn nǹkan kan torí mi bìlí pé ah, irú èèyàn wo ni aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó náà dẹ́ wọn nǹkan yẹn ràn so mi yẹn bá ronú pé there is a law tó bá èdè ẹ̀ láti lè má ṣe nǹkan kan so sórí explanation yìí sìn sórí explanation yìí sìn ó máa yé ọ̀pọ̀lọpọ̀ Nàìjíríà àkànní máa blame ẹ̀ for nothing although òun náà síbẹ̀síbẹ̀ náà gẹ́gẹ́ bí explanation tó ṣe yìí náà tó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn ni ó yé wọn ni wọ́n jẹ́ kó yé wọn tàbí ló yé wọn so àwọn náà máa ti ronú what to do wọ́n yẹ káwọn náà ti ronú what to do nítòótọ́ ṣùgbọ́n pẹ̀lú pẹ̀lú jẹ́mi gbọ́ lẹ́nu ẹ̀yìn sìn I'll be able to let many people know pé kìnìyàn ò yí sí bẹ́ẹ̀ o exactly so ìbéèrè tẹ bèrè yẹn bẹ́ẹ̀ lẹ ká bẹ̀rẹ̀ tó bá ní opportunity yẹn pé sọ́ma fẹ́ tà lábúrò. ẹ sọ́ma fẹ́ tà ní ẹ sọ́ma fẹ́ lò so náà lè fẹ́ máa si kìíní ẹ̀ tó bá ní. I will try and address area let's say wọ́n fún ní wẹ́ẹ̀dì márùn-ún. okay. So, the tọ́ o ti tọ́ o okay. okay. now so wọ́n yí pé Dangote ẹ̀ ó sì lè neighboring countries. This depends on Nigeria. Ó ní gbogbo àwọn tẹ́ ẹ̀rí tó sọ pé tó pé pé wọ́n ní during Buhari time tó subsidize. Hmm. In fact, tẹ bá ní bọ́ ṣe ń gbé ìpòyẹ̀ jáde ìkọ̀ tó subsidize ten tó tó subsidize ten sí wọ́n subsidize ní equivalent of thirty thirty hundred Nigeria. Bóòmù wọ́n kọ̀ sí neighboring Nigeria wọ́n máa ta ní one thousand naira per litre. Hmm so who are irú àwọn ìlú yẹn wọn ò ní enough oil Dangote rẹ́ẹ̀dì ó lè sáàpù wọn so if ibi tó ti máa rówó ti jẹ̀ tún nìyẹn á tún help Nigerian economy. Okay. Okay. Yeah. ó máa ń Nigerian economy because tó bá dúpẹ́ ìyẹn tán kò nídìí láti There are two ways to it anyway There are two ways to it Only, only ó ní well sínsìn bíi márùn-ún ṣé ń now let's ask ó lè that. dáadáa each well bárẹ̀ tí wọ́n bárẹ̀ ni drum ẹ ṣàwọ̀bá rẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. drum drum ẹmọ drum koro ye. drum rẹ̀ ọlọ́pàá rẹ̀ good. so let's say kan ṣoṣo kó lè yé dáadáa well kan ṣoṣo. one thousand barrel per day one thousand barrel per day. although ó vary àwọn pé one thousand barrel per day ni well kan ṣoṣo kó lè ní márùn five thousand yẹn per day. lédè lédè. good now nǹkan tó máa ń ṣe rè wúrò òun yẹn sìn ẹ́ wúrò bẹ́ẹ̀ ó lè production ni mo fẹ́ máa ṣe to serve Nigeria and to serve neighboring country tí bá ti rí three hundred eight days ó ti tó mi two hundred tó kó lá ẹ̀ta abroad. Hmm. ṣètìgẹ́tì tó ti mọ̀ hmm. sọ. Hmm. ó máa kó production àti consumer ti ní Nàìjíríà ní capacity Nàìjíríà pé with three hundred parẹ́ with three thousand parẹ́ per day yes àti meet up Nigeria now because per day la sọ yìí la so within one week you ẹ̀hẹ́ ó ti yíò ó ti serve naija for for for for for for for for for for one week for two weeks tó bá continue to buy for for two weeks so akọ̀ akọ̀ ṣe àkíní yẹn á ní òkè kó lè rí foreign foreign exchange pẹ̀lú ọdẹ parẹ́ bá máa tà yẹn sí abroad ọdẹ àwọn yóò jẹ tà sí abroad kan tó bá ṣe ń ta refined product ní the foreign country kò yẹ yí now the foreign country for example act thirty one one thousand neighboring country jù yẹn for information in fact tábà kẹta neighboring country ní ìdíje one thousand yẹn gan It's a lot of money mm. for him so ibi tí o tomorrow what lówó títí ẹ nìyẹn hmm. get gẹ́t kó shots. They don't show ìjọ for ṣòwò epo kò hmm. ah, <laughs> hmm. short ah for àtọ ìmẹ̀ one short i'm telling you so ṣẹ́ni i don't know but i mean Tinubu gbọ́dọ̀. take a decisive uh, this, um, uh, decision. When you, you NMPC, Benjamin I can tell you 100%. You NMPC, okay, ẹja ṣe báyìí, kọ́ lè yín dáadáa. Ṣé wàá pé NMPC, Shell, ọ̀nà ọlọ́fẹ́ ti àwọn ọ̀là gas. Bẹ́ẹ̀ni. Sure, sir. Now, gbogbo àwọn international companies yẹn, ọdún hmm. Nàìjíríà nìkan uh, Saudi Arabia, ẹ̀mọ́tàn Saudi Arabia ṣe, ọdún hmm. kò ṣe máa padà wá nípa. Ìkọ̀ra dá ẹ̀dá bá dúrà ìlẹ́tọ̀ bèèkì ni. sọ́jà mm. bíbí àní òkè epo tó bá ti rí hundred percent tiwa ni o a ṣe ìjọsọjọ pẹ̀lú ẹ bẹ́ẹ̀tì bẹ́ẹ̀tì owó ẹ̀ ló lò owó ẹ̀ ló lò fi rí gbogbo ẹ̀ mm. akọ̀ máa ṣàánú ẹ̀ wá kó yẹn lọ sí ìlú ẹ̀ ṣe rí agreement sọ́jà rí mm. ṣe pẹ̀lú àwọn international Chinese kan tó ń ṣe around the world bá a ṣáájú gbogbo wà ń bẹ̀ bá a ti wọ́n explore so àwọn olókòwò wọn from the from the beginning to the end tó fi rí epo àti ọlẹ́bọ̀ ti dá sí tó kàlẹ́ kiri ọ̀wá sọ mí ti bu gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀mẹ̀ntì tó kí gòd tó a máa tà fún ẹ agreement pẹ̀lú wọ́n ṣàlàyé advantage tí wọ́n ní nìyí bẹ́ẹ̀ nàìjíríà àti so bàjẹ́ débi wípé wọ́n ti pa gbogbo ẹ̀jẹ̀ débi wípé aláàánú epo bẹ́ẹ̀kì ló ló wọ epo wa ṣe ti understand àwọn òṣìṣẹ́ yẹn bá wa ṣe oríṣiríṣi gan now what Nigeria is Just venture yẹn mou yẹn ti bí mo ṣe gbọ́ about my colleagues o hmm. ìfà bí o bá ti di tí o bá ti di fifty five fifty five forty five point ya fifty five plus forty five exactly tí o bá ti di n because ìgbà kan ló jẹ́ bí sixty to forty what I mean is this tí wọ́n bá yọ gbogbo gbogbo owó tí wọ́n fi tẹ̀mọ̀ nígbà tó ṣe kò tán gbogbo tó àfihàn sálárì náà oríṣiríṣi tọ́jú gbogbo yẹn tó àwọn wá ní òkè iye báyìí ló kù hmm. iye Our share forty to sixty hmm. so are almost sixty percent sọ̀rọ̀ ká lẹ́sẹ̀ lẹ́sẹ̀ one million ní owó yẹn kù hmm. nàìjíríà wa mú six hundred thousand hmm. àwa mú four hundred thousand exactly ṣètò ọ̀nẹ́ta so if you see what gbà wá tó nìyẹn ojú ti fa left mi o ibi tí tó bá yẹ pé Tinubu ọdún lẹ́kùn yẹn máa lè díẹ̀ because Tinubu gbọ́dọ̀ fún ọ̀gbìn kankan tó lè decide wípé you know what abeg take me back to eh, eh, eh, seventy to thirty. sẹ́wọ̀n náà máa gbà thirty lẹ́yìn máa gbà. ó dẹ̀ lè ṣe bẹ́ẹ̀ sẹ́mọ̀ political program nàìjíríà wọ́n dájọ́ bẹ́ẹ̀ rú hmm. wọ́n dájọ́ bẹ́ẹ̀ rú àwọn ìwé ìwà dájọ́ bẹ́ẹ̀ rú. Hmm. anyway tòkọ́ ìsorí ṣọ̀ṣà àṣàkọ́ oh, ṣẹlẹ̀ mo sọ ẹ̀ gbọ́n ni wípé kí Tinubu kó sọ pé ìwọ NNPC <laughs> sorry some of the Shell, Chevron, Mobil, NNPC, they are all oil and gas. Then. Now, NNPC gan, eh? NNPC gan, they are to joint venture with federal government of Nigeria. But it's lot of people do there. Okay. But and eh, then they have to ship in. Eh? Hmm. Shall you get? Hmm. <laughs> Our Shell, Chevron, Mobil, our international, eh, they are joint direct, I mean, joint venture. So, gbogbo táwọn olùkọ́ yẹn bá rí, the first one gbé ọ̀dọ́ wọn ni, especially America ló ní market wọ́n gbé lọ lú wọn kó tó ṣẹlẹ̀ gangan nìyẹn tí òṣèlú ọmọ lè mọ bó ṣe máa jẹ́ kò mọ náà bẹ̀rẹ̀ ó ṣe what Tinubu could do is to mandate NNPC wípé okay because according to pé sọ lọ́ọ̀ sọ wípé for you to carry our crude kò mm. for you to carry our you must have done a upstream and downstream ẹ lè wo bó tí wọ́n á kí I don't know, Only my one wà But upstream and down upstream yẹn ni wípé à ń wá epo, kì í ṣe pé à ń wá à ń wá à ń wá à ń wá à ń wá epo. À ń wá kì í ṣe pé à ń wá à upstream ó lè yí up nìyẹn. Mm-hmm. So tó bá lè so for you to to to to up that that say is downstream now downstream me. cause only fine or the fanatic genie. So for you to carry now, what I need a crude, for you to carry a crude for export, for for export, work, for export in particular, for you to carry crude out of Nigeria, you have you have to have done oh, eh, up, uh, upstream exploration. Mm. Uh, to, àwọn shell ṣẹ́gun àgbègbè yẹn mo rántí pa ẹ̀mọ́ nàìjíríà àwọn ló ṣe exploration yẹn àṣìṣe fún shell àṣìṣe fún mobile àṣìṣe fún gbogbo wọn hmm. káàkiri because the law to do it ìwọ náà ẹ lọ wé kó kẹtó lè parí kúrò ẹni recycle kátó ní pé òun fẹ́ kẹ́ni kan máa kẹ́ni kan kó tẹ̀kì risk ẹ̀ kókó wẹ̀ lórí àwọn ẹ̀fọ́ tí wọ́n máa kárí risk wà risk wà bẹ̀rẹ̀ kọ̀tẹ́ tó bá drill tó bá bá because you wan dry well tó àwọn ló ní àwọn ló ní risk yẹn government ò ní bá wọn dá anything dry well ẹ tó bá ti tó bá ti exploration olùjẹ gbèsè ẹ̀ so hmm. that is why the law is okay. For you to carry Nigerian crude, go and do exploration. Boom. Abiola, Ora, Ora, ó ra, ó eh, well yẹn, hmm. ó ra well ní Benin. In fact, kọ́tọ́ ṣe tọ́tọ́ fún Abiola summit wà ní eh, Abiola, kọ́tọ́ ṣe fún Abiola yẹn ló ẹ̀kọ́ ṣe fóònù náà. Fàá hmm. ó tẹ̀ tà sí. Hmm. NNPD, NPC ló ní ṣẹ́ ló ní ọ́ìlì ló ní well ti Abiola rà ni Benin, Benin, Benin State local. Okay. Abudu area. Okay. NFC ló ń gbọ́ ẹmu iṣẹ́ ní wáyé ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ lẹ́ẹ̀sì bẹ́ẹ̀. Okay. So ló ló ló ní kíní yẹn. Abiola fẹ́ kó ètò exploration. Hmm. Wọ́n ṣe lo connection Nàìjíríà nìyẹn. Hmm. Wọ́n wá ta well yẹn. O hmm. ti yẹ wọ́n ta wọ́n ta data yẹn fún wọ́n ta eh, ó dà pé wọ́n ta data àti wọ́n ta data fún jẹ. Ó wà lọ ó lo process yẹn ó pa process rí pé wọ́n lè rí picture tó wà nínú ìsàlẹ̀ níbi tí epo wà. Hmm. òye yìí hmm. nígbà tó wá ṣe tán ó drill ṣùṣọ́ lọ́kì ó bá epo ń bẹ̀ hmm. ó ṣe di tiẹ̀ ni. ṣé ẹlòmíì lè drill kọ́ mọ́ bá epo ń bẹ̀ àbí. yẹ́sọ̀ gbèsè ti tiẹ̀ dẹ̀ ni kò tó ọ̀dọ́ba. olúwa o. rísì tó wà nìyẹn bẹ́ẹ̀ ṣé kò sẹ́ tó ṣọwọ́ epo tó ṣọ́ọ̀tì àbúlẹ̀ yìí sá tó bá dìlì mẹ́wàá tí ò kankan tó bá rí ẹyọ kan ìdíwọ́ ìyọ́ ti kọ́ bá gbogbo ẹ̀. olúwa o. ìyá ọ̀rẹ́ kọ́lá sọ yìí bẹ́ẹ̀ kan ṣoṣo àní bárẹ̀ kan ṣoṣo ẹ sáwọn drum. ẹ mo mọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ̀dọ́ náà tà sí ní ninety something ní ìpa ìwé ẹ̀kan ṣoṣo ó lè máa fún yín ní fifty thousand every day of that. olúwa o. bí omi ní ìdí omi nínú ilẹ̀ lọ́sẹ̀ wá bí omi ní ó hmm. yẹ sísàlẹ̀. ok ó jìnnà sísàlẹ̀ ju omi lọ. a ju omi lọ di ó ó ìmí tó ìmí tó eleven kilometre ten kilometre down nine kilometre ten kilometre down yes down yes wells oil wells oil wells oil wells ẹ ẹ tó bá yẹ kó bí omi ni àwọn ọmọ adìrì ṣeré ni ó yẹ kó máa adìrì ṣeré ni ó yẹ kó máa adìrì ìkárí omi ni wọ́n rí orí epo epo ni ó ti yí jù bẹ́ẹ̀ ṣẹmọ̀ náà fi sínú ìsàlẹ̀ àti five kilometers six kilometers down of a drill so ọtí Tinubu lè ṣe nìyẹn kó wá wells fún ìgbàjọba lè sọ bẹ́ẹ̀ sọ pé kó wá wells fún Dangote láti rà lọ́wọ́ NNPC Ìbàdàn ni kí wọ́n ṣe é ó wá wẹ̀ láti rà lọ́wọ́ Dangote hmm. ó rà lọ́wọ́ sọ́ni kó wá wẹ̀ látọwọ́ NNPC hmm. tí Dangote tẹ̀ ọkọ̀ bẹ́ẹ̀lì yẹn kó lè máa supply fún direct. Hmm. now to make very simple ni o kẹtẹmánì kẹ máa go into details ju ẹ lè ẹ lè má gẹ̀ ẹ̀ dáadáa irú NNPC ìpè irú NNPC kọ́ o ó direct kó mandate NNPC to sell wells OPLs or OML. oil oil mining lease or oil prospecting lease. Okay. When you the OML, mm. you know, who sell to Dangote. Mm. Because oh, I mean, for you to carry Nigerian crude, you must have done or you have to do or you are must in a contract to do um, oil prospect oil, uh, oil prospecting, mm. you know, seismic prospecting. That is, look for oil. Okay. So I'm saying, so since that Goche, I don't think he has done anything like that. He's Joko qualified enemy. So you cannot just expect Shell, Chevron, all of them to start diverting their wealth, their, their, their good to him. Mm. It's hmm. not possible. You have to send it to, to, international market. Mm. Is, uh, for example, we mean that that's international market. Mm. You know, send to US, send to UK, send to everywhere. I'm going to refinery, Lilu, for your information. What's that? There's a Lilu, one refinery in there. So, hmm. ó máa gbé kọ́pọ̀ tẹ́ tòsí òkè àwọn àjàkálẹ̀ sí nàìjíríà refinery náà so what tinubu will do is to say okay we use nnpc àwọn shell kọ́ wà sorry àwọn wells kọ́ wà lẹ́pẹ́ nnpc gangan ló ní hmm. kò sí tó ṣe nnpc gangan ló ní out of gbogbo ẹ̀tẹ́ ní ó ṣe mẹ́rin sí márùn-ún mẹ́fà ẹ jẹ́ kó sọ owó ẹ̀kẹta fún un kó dẹ̀ bá rí kúrò fún kìnìún every time. Mm. that will that we help the refinery kí ló dé tí sọmọlẹ ń sọ yẹn pé kíní kan wọ́n gbé lọ síta ìlú àwa lálẹ́ kó àwọn aṣọ kíní kan kà kò rí bẹ́ẹ̀ o contract tó sá mou. kò rí bẹ́ẹ̀. kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àtẹ́lẹ̀ ìta contract tó sá ni wípé àwa ṣe bísíǹsì nílùú ẹ̀ àdẹ̀ ti sá yìí wípé tó àdẹ́tẹ̀ ìdí tiẹ̀ ni àdẹ́tẹ̀ tèmi dẹ̀ rí. àti sá mou. yes mẹ́mọ́lá dọ́mọ̀ ọ̀gá tí bá ti ṣe gbogbo ẹ̀tọ́ tí mo gbé lọ tí mo tà ọ́ tí mo ti dìgbà pé ok iye báyìí ni profit iye báyìí ni èrè báyìí ni tèmi so àbọ̀ ọ̀kọ̀lẹ̀ dídé sọ pé kíkọ̀ dídé máa gbé kó lọ sí Nàìjíríà Nàìjíríà ìpanari kan no hmm. hmm. exactly ìfà ìfà wo àwọn. nígbà tó fẹ́ dà láti bísíǹsì tèmi fúnra rẹ̀. ẹ ti gẹ̀ẹ́sì ẹ̀kan ló ṣe rí. Hmm. So if I when you do that, eh, for example, when I the business that okay, ten dollar now. Hmm. So you get ten customer hmm. time. Hmm. Then again, don't forget, gbogbo àwọn company ló ní refinery nílùú wọn o. Àwọn náà dẹ̀ dín ẹ̀sẹ̀tì epo tó ti mọ̀ pé tó um, one million barrel every day ló gbọ̀ láti Nàìjíríà. Ẹ wá ní ẹ̀tọ́ máa kó ẹ̀ wá. Eh, eight hundred or two hundred out of Ó hmm. máa reduce production wọn nílé. Exactly so the best bet tèmi rí o ò ní wípé UNFPC NPC ní wells lóríṣiríṣi NPD ló bá manage NPDC National Petroleum Development Corporation ìnáwó abẹ́rẹ́ ti kíni NPDC ló bá wọn manage wells àtọ́ ni mílíọ̀nù ẹ̀dọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti wọ́n ti ti rẹ́pọ̀ ní ìlú màdúgbò ọ̀dọ́ yìí nù wọ́n ti rẹ́pọ̀ ní Kogi State yàyà yà gbogbo ti bá ọ̀rọ̀ ti kékeré tó báwo báwo wà yẹ ẹ lọ́wọ́ tó tẹ̀sí nàìjíríà lónìí yẹn ni kó dangote tí gbogbo ariwo kó dẹ̀ lọlẹ̀ kó gbé fún dangote àsọ̀wọ́ ẹ̀ tí ó bá lè sọ́tọ́ so that a hmm. kúrò problem elélépo dé kudi. yes yes wọ́n wá ìkọ́jú international lè ṣe ṣẹ́ẹ̀lì òrìlì tí wọ́n lè rí ìtòkọ ẹ̀ wọ́n lè rí ìtì ẹ̀ ṣẹ́ṣẹ́ health uh, ajik uh, all of them. tòró ti ní iye táwọn náà gbọ́dọ̀ meet up. wọ́n sọ gbọ́dọ̀ meet up that's hmm. why i'm talking. ẹ̀sìn mi yẹn tó máa ta hmm. in dollars hmm. ẹ̀ wá ní kí wọ́n ti bàjẹ́ pé ìmọ̀ ta náírà okay fine but you can look pay equivalent in dollars. ah ló wà o. ọ̀sán ló gbọ́dọ̀ make a profit. kò tí ì yẹ yín sá. ló make profit. so if I mean, that's what I teach at. That's, that's what I said, the solution for, for, for you know, but for Tinubu to direct NMT that, look, all the wealth that belongs to NMT, out of so-so amount, only so-so certain amount of wealth, and there's somewhere. There is no yellow man supply every time. Okay. Shenzhen. Hmm. Ẹ̀wọ̀n láti jà, ẹ̀wọ̀n láti jà, yáyà ni èkó, wẹ́ẹ́ àríwá. lọ um ehm, pé ehm, wàá àbọ̀lọ́fẹ̀ wọn náà ní well kiri gan ní well ehm, Abíọ́lá kò ṣe sọ̀rọ̀ káwọn yẹn gbogbo wọn náà international náà ta sí. Hmm. exactly because everyone you know àwọn náà sign everybody there make international money ni. Hmm. so ọ̀rọ̀ bá lè kẹ́ àkọ́lá lẹ́kọ̀ọ́ ní bẹ́ẹ̀dì kí ni a fẹ́ lóríṣiríṣi. bọ̀ sóòrò mo ń ro kíní kan lẹ́mìí ara mi mo ń ro kíní kan lẹ́mìí ara mi sórí mò ń rò pé tí ò bá jẹ́ pé ìkà ni wá tí ò bá jẹ́ ìkà ni wá ok ká tiẹ̀ ní àwọn tí wọ́n ní ọwọ́ ẹ̀rín ká ní nínú wọn ká ní ten péré ní ọmọ nàìjíríà ká wá ní òkè o ẹ jẹ́ nínú ọwọ́ ẹ̀ta nìyẹn ẹ jẹ́ ká fi just ah, five percent ran orílẹ̀-èdè yìí lọ́wọ́ káwọn èèyàn tí ò ní kí wàhálà ọmọ bá wọn jù kí nǹkan má le fún wọn jù ṣé kò sí. ẹ mọ́tò fi lè ṣe. jọba sọ fún ìjìnlẹ̀ ọjọ́ ìjọba ẹ mọ́tò fi lè ṣe. kí ni kí ni róòlù national assembly to help Nigeria. ṣèdígẹ́ ẹ̀kọ́ ìjọsìn ẹ̀yìn táwọn pé ah, national assembly bẹ́ẹ̀ tó lọ́ọ́ ṣe lẹ́ẹ̀ ọkàn gbogbo lásán so èmi tí mo ì bẹ́ẹ̀ tí mo ì bẹ́ẹ̀ dọ́là. tí mo ná owó mi ẹja sì máa máa ní kinní tó sọ́wọ́ mi kọ́ lè ṣe bẹ́ẹ̀ kò ní síbẹ̀ ṣe rí àdá òyìnbó style ni òyìnbó style òyìnbó style ò fẹ́ pé no no no no don't pity me iṣẹ́ tí mo ṣe fún ẹ̀rí sanwó ni ọ̀ hmm. this one kà ó one kà ó pa mi so òyìnbó ni ló wà nínú hàlàkà ó dẹ̀ nàìjíríà Okay. out of, we are talking about, let, let's say, you are talking about, well, let's say fifty brand startup, the one more brand startup was okay. Uh, okay, fún yín ní owó epo ní Nàìjíríà kankan. So how does that they to do that? Don't forget, we've got only international connections. Mm. We've got market. so how how is the customer going to do that when they are auditing? Mm. So, so, we, go to what want the best bet, maybe percent kulikuli kuwa independent kulikuli dey make profit jẹ. I don't know àmì nǹkan tó mi rí nìyẹn o but answer yẹn o máa dùn di to do it because màá wò pé ah okay kémi nǹkan rere okay màá ti calculate okay mo make you that the way you dey dey think o oh. don't forget o oh. uncle ṣe wọn rí pé àwọn naija delta tó bá tu strike gbèsè nìyẹn insurance kan tó nìyẹn hmm. eh, so màá wò ó tó ah. bagging it, this is So we, which is free, okay, we'll make it 800 million every day. So which is free, I will make it like uh, uh, 750 million every day. Báwo you can sọ fún àwọn man board, our director, àwọn uh, uh, àwọn shareholders? Mm. 50 million. The hmm. Before is like why you end the why you end the year, yeah, I'm telling you. So. kò sí kò sí md tó fẹ́ àkáǹtì dúró àrèjìmẹ̀tì ẹ̀sán yẹn hmm. kò sí i'm telling you the only arrangement náà tí Tinubu ní òkè gbogbo epo tó tó belong to Nigeria NNPC gangan fúnra ara wọn NNPC ní well mo ṣe sọ de nílé wọn ní well don manage fúnra ara wọn hmm. yóò tẹ̀lé gba wọn fún ọdún tuntun jẹjẹ tó discover ní Niger jẹ eh, middle belt middle belt yẹn hmm. NNPC ló ní NNPC ló ní gbogbo ẹ. ẹ bọ̀ yẹ tó béèrè yẹ tó béèrè another question dákun torí ọlọ torí mo fẹ́ kékeré wa comprehensive náà yẹtọ another question tí mo fẹ́ béèrè ni pé ok nígbà tí ó jẹ́ oh, eh, eh, NNPC ń ta epo fún wa ń sìn ní five eighty àwọn other people ń ta ní eh, àwọn kan ń ta fún wa ní six fifty àwọn kan ń ta fún wa ní seven seven forty àwọn kan ń ta ní seven eighty olóò ni deregulation. deregulation ẹ eh, now nǹkan tí mo wá mí rèé nǹkan tí mo wá mí rèé ok eh, NNPC yẹn nàìjíríà ló ní àbí hmm. eh, tí NNPC nìkan ò lè dá pírọ́blẹ́mù nàìjíríà lásán sọ́ọ̀fù lórí epo kí ìnira ti dínkù fún àwọn èèyàn by saying ok àwa máa máa supply Dangote ní kíní kó dẹ̀ máa san owó yẹn kọ́mọ̀jẹ́ bí àwọn fọ́rínà ṣe ń san kọ́mọ̀jẹ́ pé iye táwọn fọ́rínà yẹn ń san pàbá rẹ̀ ń lòun máa máa san láti stop problem wa. ó ti yé ló ti yé mi ìbéèrè yẹn hmm. ṣé very interesting very very very interesting pé kí ni because ìdí sọ wípé kà máa supply pọ̀ ṣé o wọn ní ṣe. yes ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé lọ́wọ́ ní aláwọ̀ láti ṣe don't forget benefits that accountable to Nigeria pé kí ni profit wa because bẹ́ẹ̀ láti olówó láti a budget láti ṣe construction láti ṣe salary láti ṣe gbogbo ẹ̀. so you have to for to international to get dollars and then foreign reserve lóṣìṣì so wọn ò ní lè ṣe directly báyẹn. ṣe ti bẹ́ẹ̀ the solution back to the same solution tí mo sọ náà ni wípé gbogbo owó nnpc ní nínú mẹ́rin ni bóyá wọ́n bẹ̀sẹ̀ ní ni bóyá ẹjọ́ bíi márùn-ún fún ní strategic area tó close mọ́ Lagos hmm. ẹ ta fún hmm. kó náà jẹ̀dí wẹ́ẹ̀lì díẹ̀. kó máa sanwó ẹ̀ díẹ̀ díẹ̀. mo ní kó máa sanwó ẹ̀ díẹ̀ díẹ̀. mo sọ díẹ̀ díẹ̀ mo sọ sí yìí o ní àkọ́ṣà mo ṣàtà ṣá that's my own. You don't understand? Mm. And if it's accountable to all, don't forget. They are accountable to all. Ìbẹ̀rẹ̀ àti ibi sọ́lá ìbẹ̀rẹ̀ àti ọ̀pọ̀ jẹ́ wọ́n ti project wípé lókè o a máa lift one million barrel ní èyí à wọ́n tẹ̀lé olóògbé kọ́ project nísinsìnyí wọ́n ṣe ń ṣe nìyẹn. Wọ́n ti calculate wípé okay within a year ọ̀dẹ̀ àbẹ̀ àríwú ẹ̀ one million barrel. Okay ó máa ń sọ ní ojú yà lọ. Lókè o àwọn àkọ́kọ́ jẹ́ lórí náà lọ́tọ̀ọ́lẹ́jà bóyá ninety dollar per barrel ló ń tà international wọ́n á ní òkè on the safe side ẹja pè ní eighty eighty dollar per barrel then for one week give and take so kò tí yẹ yín tó kò tí room so tí ẹlẹ́bi tó bá sọ pé òkè mamadana máa ta ìfọ̀ fún ẹ yáyá sàpérì o lọ́wọ́ nàìjíríà tí olùkókò ní fẹ́ ṣe. because ó máa affect orílẹ̀-èdè owó tá à ń rí náà yẹn àní lè rí náà mọ́. àṣẹ so everybody is business oriented. Hmm. it's easy kí Dangote kò lọ gba well kò lọ either kò well or kò lọ lọ hmm. ẹ̀ jọ kò dẹ̀ well. tó àwọn àtà binary ẹ̀. náà gbogbo wọn gbọ́ bá ṣẹlẹ̀ yẹn gbogbo ló binary nínú wọn. so Dangote is entitled to go and do exploration that's what they say. Hmm. go and do exploration go seismic. because it's seismic, seismic and oil prospecting exploration. Mm. Look, so he started to do it, and to particularly well in depth too. And about I'm a sub of final year. Mm. So just like that. For example, Olukuni, uh, Olukuni, uh, Brazil, it's what I mean. Olukuni, you know, hmm. Brazil, Chapo Brazil, our every crude, or Brazil, but just like say, gives the crude oil to us with banana and like a refinery, something like that. No, mm. it's that. So, it, so instead of going outside, he's entitled to get a wealth here. Mm. It, it's idea. They didn't give you enough information. Oh, I think he had enough information, but go to repair the Nigeria connection. They are Nigeria, so how have you been? How at the phone? Mm. Ah, go easy. Go easy it. So, kò yíjú bẹ́ẹ̀ rárá pẹ̀lú explanation pẹ̀lú explanation lẹ́yìn brother mi wàhálà èmi náà ti rí mo ti rí pé kò yíjú rárá so automatically nsìn gbogbo àwa tá a gbé nǹkan yẹn dání tá a believe pé so gbogbo nǹkan tí ọ̀sọ́mọ lẹ́ ń sọ yẹn ṣe lè máa ń something. lè máa ní complete àwọn tó bá wọ̀ nípa epo wọ́n sọ pé bàbá kò rí bẹ́ẹ̀ <laughs> there is a contract between Shell and Nigeria so àwọn náà dẹ̀ ní rìfádàrí nílùú wọn ọlọ́sìn wọn rà mí tọ́lọ́ ta. ẹnìkan kan ọ̀dẹ̀ ni fẹ́ẹ́ dìfọ́ọ̀tì kọ́ńtrákì yẹn. production kóta yẹn exactly àti hmm. pé olùwẹ̀ ẹ̀kọ́ ṣoṣo sì pé gbẹ̀rẹ̀gbẹ̀ wáyé tó ń produce fifty thousand every day ilé ń produce ilé another ten so almost sixty every day so kí wọ́n kí ló fẹ́ kọ́ sọ fún ní back up rẹ̀ wípé àpò òrí sixty mọ́ wáyé ni wọ́n wọ́n wọ́n gbà díẹ̀ lọ́rùn nàìjíríà wà. òṣèlú ti tó ń sọ òṣèlú dídẹ̀ báyẹn. ní ìta àfọwọ́ wa ṣe nàìjíríà ṣe máa gbà á. sáwa lè gba ti nàìjíríà bẹ́yẹn ni. Right, don't don't do that. Once, but what I'm saying is, there's a contract. So, oh, that program paying them their royalty. At, at the end of the day, they collect 60 and we take, we, we take 40. So they can't divert it. Olú ṣẹlẹ̀ kò yí kò yí ti bẹ́ẹ̀ o. Kò yí ti bẹ́ẹ̀ rárá. Ẹjọ́ rẹ̀ kó tó má ti bẹ́ẹ̀ ní irú kíárì òní ṣe járí tó jẹ́ pé NNPC ọmọ màdúgbò yìí. Kò ní fẹ́ kí ẹ̀ṣẹ̀ tí máa fi tìrì yẹn jẹ tó jọ́ mọ̀lẹ́ àti Buhari àbí Tinubu kọ́ bẹ̀rù. Kò tí yé mi. Bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ̀rẹ̀. Kiri kó máa fẹ́ẹ̀. Hmm. so àwọn nàìjíríà kan pariwo ni yóò bẹ tẹ àdóòlò jẹrí apákan kan ilé tuntun ṣẹlẹ̀ wọn tó pẹ̀lú tí mò ń pray fún kí tinubu bá lè ṣe kiri ẹ̀kọ́ tó lọ nísìnyí jẹrí ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ kìíní ẹ̀jẹ̀ra burúkú olóbẹ̀rẹ̀ kìíní ó ní nǹkan ẹ̀mọ́ olóbẹ̀rẹ̀ ẹ̀wọ̀n yẹn ṣẹ́ẹ́ ṣẹ́ẹ́ ni wọ́n gbé gbọ́ngbà yẹn outside the country shell ni kọ́lá shell twenty percent nàìjíríà eighty percent eighty percent hmm. yóò ṣẹlẹ̀ fún gbòm rú àwọn babagídá gbàjọba gbòm rú àwọn ilé ìgbàjọba àwọn òyìnbó wa take advantage òye yìí ó wáyé policy hmm. ó dé ó dé level seventy to thirty hmm. ó ti dé level sixty to forty dáa fún yẹ gbọ́ wọ́n yẹ gbọ́ one is now fifty five to to to to forty five which is bullshit, absolutely bullshit. Now, what that means is this. èlò ló wọlé epo mélòó láàrin pẹ̀lú láǹgbà. àwọn olùṣíjẹ́ àwọn láti yẹ o. Ẹ bá ìpínlẹ̀ sọ́rọ́ sí èsì kiri yìí. Bẹ́ẹ̀ ni ẹ̀sẹ̀ ẹ̀ẹ́dìjọ ẹ̀. Bábá ìlà wọn láti ṣe wọ̀rí ẹ̀ o. Gbogbo oúnjẹ mọ̀. Wọ́n mọ wọ́n mọ MOU pé kí ni Nigerian agreement with international ẹ ọ̀dà dá kí ni mou agreement wa wọn ò rí yẹn ṣe ẹ wọn ni wọn máa dákẹ́ lórí ẹ̀ ní bìkọ́ ìlú wa máa bá wọn bìkọ́ olè ní gbogbo bìkọ́ pẹ̀lú àpò gbogbo wọn ti fi owó wọn tún lọ kó sàrọ̀ so nǹkan tí gbogbo òṣèké sọ́tún lọ nìyẹn o ọdún wọn kíkà wọn bá ní káwọn kú ṣẹ̀ yá fún pé lọ we have to reduce it to to to to to to sixty to seventy to forty or seventy to to thirty. Hmm. àwọn tó máa ní tó àṣírí wa pé ọba tó máa jẹ owó ìlú ẹ wà wà ní us account òní tó kọ́ ṣe máa hmm. láti sọ̀rọ̀. meanwhile ó yẹ ṣe ẹmọ bó ṣe ọmọ tó jẹ bẹ́ẹ̀ hmm. now what international community international oil and gas is saying is pé nàìjíríà ti fi jáwọn lówó jáwọn eh, lówó ẹ eh, fáwọn lówó because owó náà lọ́ọ́ ṣe bọ́jẹ̀ gbogbo owó táwọn tó sọ pé wọ́n rí ẹ eh, owó kan wọlé ara ẹ̀ náà ṣé o hmm. ti sá. very easy. Okay, I àjẹyìn ní eh, ten million. No, no, let's say one hundred billion. One hundred, no, let's say two billion. Okay, good. Um, fifty to sixty ṣáà no fifty-five to forty-five we see okay. So a máa increase the tiwa sí sixty to forty. Hmm. Fine, ẹ eh, máa sanwó yẹn fún You díẹ̀ not want one year náà ti sanwó yẹn tán. owó tó jẹ yín yẹn because nísìnyí ẹ ti wá rí owó tó pọ̀ ẹ ti gba ẹ gba lion share mm. tó pọ̀ sí exactly so based on the ṣọmọ pé ẹjẹ nke dada ẹjẹ ẹjẹ nke dada kó yìí ni fifty five forty five ni that is Nigeria uh, Nigeria gba fifty five àwọn gba forty five mm. sọ̀rọ̀ mi yé níta mm. àwọn àwọn àwọn àwọn ìbò kọ̀ọ̀kẹ́lì pé ẹja àwọn olówó sọ ẹ̀ ṣe kọ́tọ́ tó kó wọn sọ nìyẹn wọ́n èmi ti rí bóyìí sí ó kẹ́kọ̀ọ́ lé sixty la máa ma gbà èyí máa gba forty what that means ni wípé fifty ṣe kò pé fifty pound la ń gbà tẹ́lẹ̀ àti increase ni wà sixty five percent yẹn five mm. percent yẹn mm. good ẹ fún wọn ká máa sọ gbogbo gbèsè tó bá ti jẹ yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn for one year after one year mm. go sixty wa á wá pé corruption àwọn èèyàn wa pọ̀ you know ẹ̀ ẹ́ ajá kúrọ́tọ̀ ọ̀tún níbẹ̀ sọ̀tọ̀ so ṣé rí ìlú yẹn. ok brọ́dà mi kí n rọra close ẹ̀ bí mo ṣe close ẹ̀ ẹ̀yin àwọn ọmọ orílẹ̀-èdè yìí inú mi dùn wípé gbogbo wa la ti gbọ́ nípa àwọn explanation yìí èmi gangan fúnra mi ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni mo kàn bí rí pé ayé báwa la lè po a lè control ẹ̀ bó ṣe wù wá mi ò mọ̀ pé àwọn obstacle kan wà tí ò ní ṣe ní easy fún wa ṣùgbọ́n ó kàn wù mí láti láti ṣe investigation lórí ẹ̀ kó lè yé gbogbo wa kó e, èèyàn kì í dàgbà nídìí nǹkan tí ò bá mọ̀ in fact Osomole ti ṣe labour leader rí ó ti ṣe governor ó ń ṣe senator lọ́wọ́lọ́wọ́ báyìí kì í ṣe gbogbo nǹkan ló lè mọ̀ nǹkan tó bá wà ní fíìlì tiẹ̀ nìkan ló lè mọ̀ so ìyẹn ni mo ṣe ń láti dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó ṣe agbẹnusọ fún wa láti lè láti lè sọ wá jí tàbí láti lè ta wá lólobó bí nǹkan yẹn ṣe rí pé àwa rìn bí ẹni pé wọ́n ń chìtì wa ni kò dẹ̀ sínú ọ̀rọ̀ chìtì agreement is an agreement so gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí lórí agreement ni kò dẹ̀ sí kò sí president orílẹ̀-èdè kan tó ní agbára àti lè change agreement tó ní pẹ̀lú orílẹ̀-èdè míì kò sí so therefore eh, màá dúpẹ́ lọ́wọ́ brọ́dà mi ojú ò ní tiẹ̀ àní wára wa ti pẹ̀lú ògùn ọlọ́run àní fojú sọ fún ara wa so eh, tí mo bá tún ti rí nǹkan míì tó jẹ mọ́ ọ̀rọ̀ èpo màá tún ní àǹfààní láti máa jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa ibi tèmi náà bá mọ̀ dé nígbà tí mo bá gbọ́ lẹ́nu irú ẹ̀yin tẹ́ jẹ́ professional ní ọ̀nà yẹn ọlọ́run lẹ́dùnmarè á wà pẹ̀lú ẹ brọ́dà mi ojú ò tiẹ̀ so mo dúpẹ́ lọ́wọ́ ẹ bó ṣe jẹ́ pé tí n bá ti hẹ́ndì kí ní ìsìn màá tún padà pé ẹ padà sórí èmi ní àwọn nǹkan kan tí mo fẹ́ sọ personally so brọ́dà mi ó ṣe gan ojú ò tiẹ̀ ọlọ́run á pọ́n ilé o <laughs> thank you very much. ẹ̀yin èèyàn mi mo dúpẹ́ lọ́wọ́ yín pé gbogbo wa jọ listen a jọ tẹ́tí láti gbọ́ bí nǹkan tó ń jẹ́ ọ̀rọ̀ epo ṣe rí ní orílẹ̀ yìí òun náà lẹ́yìn náà ti gbọ́ yẹn so kò ṣeé kì í ṣe nǹkan tí wọ́n ń fagídí ṣe bí àwọn èèyàn bá bí gbogbo àwa èèyàn ṣe ń rò kì í ṣe nǹkan tó ṣe áńdù bí òṣòmọlẹ̀ ṣe sọ yẹn advice tèmi wá rèé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tọmọ kékeré bá ṣubú awo wájú tágbàlagbà bá ṣubú irú ẹ̀yìn wo ni yóò wù tó kọ lẹ́sẹ̀ torí ijọ́ mi tó bá tó fẹ́ kọjá ń bẹ̀ kọ́ mọ́ bá kọ lẹ́sẹ̀ tẹ́ ẹ bá rántí o ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ̀yìn wá implement sí ni ẹ ti ṣe é lẹ̀ láti gba ayé Jonathan tó yẹ kí Jonathan òun kó implement kì í ṣe gbogbo nǹkan yẹn náà ni ò fẹ́ um, implement ṣùgbọ́n gbogbo ìgbà yẹn second time ló wà ní my dear second time second time so ti máa débẹ̀ second time máa ṣe ti máa débẹ̀ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ má lè second time mi ò ní ká ẹ má ṣe second time o but ẹ má lè second time ẹ má sọ wípé ẹ fi àwọn nǹkan kan lẹ̀ láì ṣe ńgbà tẹ́ ẹ bá débẹ̀ lẹ́lẹ́kejì àwọn ará mi ti manipulate wa wọ́n pọ̀ jù wa lọ ìmọ̀ tí wọ́n dẹ̀ máa ń ṣọ̀kan ẹ tó rọ́pọ̀lọpọ̀ Yorùbá ti wa tí mi fẹ́ pè wọ́n lọ́mọ àlè tí wọ́n á tún darapọ̀ mọ́ wọn lásìkò election bá dé one thousand péré ẹlòmíì ọlọ́tẹ̀ka fẹ́ tí ọ̀tẹ̀kọ́ tẹ̀ka fún so advice mi sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni wípé ṣe mọ̀ pé àwọn èèyàn ń pariwo Awólọ́wọ̀ dọ̀la àwọn èèyàn ń pariwo Awólọ́wọ̀ dọ̀la gbogbo ẹni tó bá fẹ́ campaign sí orúkọ Awólọ́wọ̀ náà fi ń campaign wọ́n ṣe dáadáa ni o àwọn Ìgbò wọn wọn ní nǹkan kan tán eré kan tán ń kọ́ kí Awólọ́wọ̀ àwọn Haúsá Fúlàní wọn ò lórí eré kan tí wọ́n ń kọ́ kí Awólọ́wọ̀ ṣùgbọ́n gbogbo ọmọ ìyá rẹ̀ ní Yorùbá a sì ń gbósùbà fún dọ̀la aṣíwájú bó ni tiyín náà bá ṣe rí tẹ́ ẹ bá jẹ́ kí ilẹ̀ Yorùbá ó dá òmìnira dé lásìkò tiyín tí ẹ ṣe ṣe pé à mo fẹ́ ṣe second time o mi ì ní ká ẹ mọ́ dùpò ní second time o mi ì ní ká ẹ mọ́ dùpò ṣùgbọ́n tó bá jẹ́ pé substantial things kí wọ́n bọ́ sí wa lọ́wọ́ tẹ́ ẹ bá wá padà wọlé mọ́ kò ní ṣe kò ní ṣe kò ní ṣe yín jàmbá kò ní ṣe àwọn ọmọ Yorùbá jàmbá a sì máa pariwo yín títí ayérayé ni àwọn ọmọ ọmọ yín wọ́n sì máa lo orúkọ yín lọ. so ẹ má jẹ́ kí ọ̀rọ̀ second time ẹ má jẹ́ kó fa páwà àwọn nǹkan tẹ́ ẹ bá lè súré ṣe báyìí bàbá ẹ má fi certainty ilẹ̀ fún uncertainty gbogbo ọwọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan tẹ́ ẹ ti ṣe lábẹ́ bí ó bá jẹ́ pé ibi tó ń pa àwa tá a fi rí náà rí àwọn tẹ́ ẹ ti ṣe sẹ́yìn ọwọ́ àwọn nǹkan tẹ́ ẹ ti ṣe sẹ́yìn lábẹ́nú yẹn àwọn ọmọ fúlàní ò fẹ́ o ẹni náà dẹ̀ ti rí i pé gbogbo wọn náà ti ń kọ̀yìn sí wa àbí ọmọ yíbò gbogbo èrò ọmọ yíbò ẹ ti ń gbọ́ lẹ́nu bàbá Ọbásanjọ́ èrò ọmọ yíbò ti ń gbọ́ lẹ́nu bàbá Ọbásanjọ́ torí pé gbogbo ilé mọ̀ pé yíbò ni bàbá Ọbásanjọ́ jẹ́ ẹ ní àwọn àwọn ọ̀rọ̀ kan wà tí èèyàn ò ní ìdí àti pa fún àwọn ọmọ Yorùbá mọ́ gbogbo yín lẹ mọ̀ pé yíbò ni wọ́n ìyẹn ló fà á tó fi jẹ́ pé wọ́n mú òbí káàkiri ọ̀dọ̀ gbogbo ọlọ́balọ́ba wa nílẹ̀ yorùbá ni ṣùgbọ́n ilẹ̀ yorùbá mo sọ pé kì í yọ̀ọ̀yàn nínú òjò nígbà tẹ́wọ̀n bá dé hóhóhóhó ni wọ́n jẹ́ ẹni tó padà ṣẹlẹ̀ ọlọ́run náà kọ́ ló yẹ wá torí àwọn yorùbá kan ti wọ́n ti wọ́n ti gbàbọ̀dẹ̀ ọlọ́run náà ló yẹ wá ṣé ẹ sọ fún mi tọ́mọdé àti kú lọ wá lórí oyè ń sìn gbogbo ìjà àbá fúlàní jà á lè fúlàní lóko wa ságbára máa ka mọ́ àbí tó bá jẹ́ òbí ló wà ń bẹ̀ ṣé ẹ̀mọye ọdún tí wọ́n ti ń lé wọ́n fẹ́ gba ẹ̀kọ́ mọ́ wa lọ́wọ́ ṣé tó wá rí federal law láti support ẹ̀ ìgbà wo ni wọn ò ní gba ẹ̀kọ́ ẹ̀kọ́ sì ni olórí ọ̀rọ̀ ajé ilẹ̀ Yorùbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lọ́ba kan yín sí ẹ̀ta o tó bá kọ̀yìn sí ẹ̀jẹ̀ lọ́fà o tó bá kẹ̀yìn nìkan ẹ tẹ̀rọ ara yín pa o ọgbọ́n tá a fi gbọ́n tá a fi tó rú gẹ́gẹ́gẹ́ kò tó èyí tá a fi sun oorun ní olú yẹn lásán falala ẹ má gbọ́kàn sí ọ̀rọ̀ second time púpọ̀ jù kò ní jẹ́ ẹrí nǹkan kan o ọ̀wọ́n tí ẹ ti ṣe ń sìn ebi òjò yọ o ebi tó pa òjò yọ o ṣùgbọ́n àwọn nǹkan wà wà tẹ́ ẹ máa ṣe tí ó kásẹ̀ ibi lẹ̀ pàápàá jùlọ ìmọ̀ràn tí màá yìí mú wá sí pé àwọn NNPC tẹ́ ẹ bá kọ̀ǹpẹ́lì NNPC wọ́n lè fún Dangote ní ibi tí wọ́n ti máa kó ẹ̀rọ epo wá fún tí ọjọ́ wípé tó bá ń rìfáìrì yẹ yóò lè máa èèyàn ò lè máa kárí wa ní Nàìjíríà àtàwọn some African countries. tó náà fi máa make owó rẹ̀ díẹ̀díẹ̀ tí gbogbo epo epo ló ń kó bá wa lọ́wọ́lọ́wọ́ báyìí nílẹ̀ nàìjíríà kò sí nǹkan mìíràn tó ń kó bá wa so tí a bá irú ọ̀rọ̀ báyìí àti irú advice báyìí tí ọ̀nà tá a lè gbà tí owó epo ó fi padà wálẹ̀ straight ẹ rí i pé gbogbo nǹkan náà gbogbo àwọn àdánwò tí àwọn èèyàn àwọn àdánwò àtọwọ́dá àdánwò àtọwọ́dá ni o epo kọ́ ni wọ́n fi ń gbin ata o àdánwò àtọwọ́dá ni o epo kọ́ ni wọ́n fi ń gbin tòmátò o òkè tẹ́ ẹ bá ní nítorí àwọn àwọn fúlàní ní ìjẹ dáko mọ́ ọ̀nà mélòó fúlàní wà nílẹ̀ yorùbá mi ò ní wọn ò sí ọ̀nà mélòó náà wà ibi tó jẹ́ pé every day lẹ́ ti ń gbé ogún gbé ọgbọ̀n pọ́gbọ́n pọ́gbọ̀n ó ṣe jẹ́ nǹkan ọ̀gbìn tiwọn làwa tó ń tẹ̀ bàtì èyí ọmọ yorùbá èyí ọmọ yorùbá ẹ jẹ́ àdàkọ ẹ jẹ́ àdàkọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo ìmọ̀ràn tèmi lè gbà yín ni mo ti gbà yín o gbogbo tèmi lè ṣe lórí ọ̀rọ̀ yín mo ti ṣe o mi ì gba wọ́n náà lọ́wọ́ anybody tí mo fi tẹ̀lé tó bí mo ṣe tẹ̀lé yín o tí mo ṣe campaign fún yín tó bí mo ṣe campaign fún yín tó o ṣùgbọ́n mo tiẹ̀ ti kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé gbàtẹ́yìn náà débẹ̀ ẹ̀yin gbogbo òpò tó níláárí tó níláárí ẹ̀yin náà fi ọmọ yorùbá há bẹ̀ ó dá mi lójú pé àwọn tí àwọn tẹ́ fi há ipò kọ̀ọ̀kan yẹn tí wọ́n jẹ́ ọmọ yorùbá pàápàá jùlọ àwọn pò tá àdérí yẹn tí wọ́n jẹ́ ọmọ yorùbá tí àwọn náà bá ti wá ní ẹni tí wọ́n ń ṣe é fún nílẹ̀ Yorùbá báyìí nítorí capacity wọn yẹn àjẹpọ̀jú ti wọ́n àjẹpọ̀ àní bú aṣíwájú Bọ́lá Ahmed Tinubu torí gbogbo àwọn mínísítà àwọn ministerial appointment yẹn fún wa tá àti ìrírí èyírí yẹn ayé káwọn mínísítà yẹn náà ó lè máa help àwọn èèyàn kọ̀ọ̀kan káwọn náà mọ build àwọn èèyàn ó lè mọ ti kèmí lónìí yóò padà kèmí náà lọ́la ìwọ ti ẹ̀ bó ti ẹ̀ jẹ́ àwọn family àwọn extended family yìí bless àwọn yẹn lára tó fi bless àwọn family yẹn yẹn yóò kan ọmọ tèmi ó lè kèmí náà lọ́jọ́ iwájú. so èmi ràn yín bàbá wa Aṣíwájú Bọ́lá abẹ́rẹ́ Tinubu ẹ má jẹ́ ọ̀rọ̀ second time o ẹ má jẹ́ kó ní yín lára jù ẹ má jẹ́ kó ní yín lára jù ní ó létí tí orúkọ yìí ò fi ní parẹ́ láéláé ó ní kí ọmọ Yorùbá ó yóò mìnira gbà o òmìnira Yorùbá is not negotiable o aṣíwájú is not negotiable o tẹ́ ẹ̀ bá ti lè ṣe ní first time yìí tẹ́ ẹ̀ bá lè di second time tẹ́ ẹ̀ bá di second time kọ́ ẹ ti dàgbà àgbàlagbà ni bírú yín kú ẹ̀sán kú ọlọ́run lè jẹ́ ẹ̀kú kú kú kan báyìí pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀ lẹ́kú bẹ́ẹ̀ bá kú báyìí ẹ̀sán kú irú èmi bí wọ́n sọ̀rọ̀ lẹ́bi má kú mi ọ̀sán kú àkìí sọmọ kékeré mọ́ irú wa ti bímọ ó ti kú lójú wa so kí wá ni kí ni nǹkan tó ń jọni lójú pa pé èèyàn kù so ẹ bá wa ṣe gbogbo ẹ bá wa sa gbogbo pa yín báyìí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ bá wa sa gbogbo ipa yín báyìí láti rí wípé gbogbo ohun tó yẹ ká ṣe tí ó mú ìdẹ̀rùn bá ilẹ̀ Yorùbá ẹ ṣe láàrin ọdún mẹ́rin o ẹ ṣe láàrin ọdún mẹ́rin o ẹ mọ̀ dámọ̀ràn nítorí ọ̀la o ẹ jẹ́ kọ́ ọ̀la ó dámọ̀ràn ara rẹ o ó sì wà lọ́wọ́ yín báyìí ẹ̀yin lẹ lágbára o ẹ lò bó ṣe yẹ kí wọ́n lò mọ́ pé kì í ṣe gbogbo kì í ṣe pé èèyàn lè lo agbára yẹn náà anyhow ṣùgbọ́n ẹ lè manova o ẹ lè manova owó làwọn èèyàn ń wá o bẹ́ẹ̀ bá fa ojú àwọn house of assembly mọ́ra àwọn nǹkan tí star expect pé wọ́n wọ́n lè fọwọ́ sí wọ́n padà fọwọ́ sí o mo lè yẹ pé láàrin wọn náà ni majority wà ẹ lè bá àwọn majority yẹn fà o àwọn majority yẹn náà ara ọ̀dẹ̀ wọn wọ àwọn àwọn àwọn kọ̀ọ̀kan tẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ náà tí wọ́n tẹ́ jẹ́ haúsá tẹ́ jẹ́ rí haúsá àwọn náà inú wọn odò sí nǹkan tí fúlàní fojú wọn rí o so àwa náà ká dẹ̀ máa sọ ní gbogbo ìgbà ṣe wá rí ẹ̀yin tẹ́ ní kẹ́ hẹ́ndì ìjọba nàìjíríà orí aṣíwájú bọ́lá abẹ́rẹ́ tinubu kọ́lẹ́ ti hẹ́ndì ẹ̀ tí ò yí àwọn àwọn èèyàn kan nìyẹn tí wọ́n ń tí wọ́n ń bú mi ẹ̀yẹ́ yẹn mi kò ní jù bá lọ lónìí ẹ ṣe gan-an.